الشيطان الرجيم وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأل فاسألوا ما مال النسوة التي قطعن أيديهم إن ربي بكيدهن عليم قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاجة لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين ذلك ليعلم أني لم أكن بالغيب وأن الله لا يهدي كيد الخائن وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí ni ìjókòó tá a fẹ́ fi dé ìjókòó ti àná ní adé tí olùgbọ́ mi alápọ̀nlé tí ẹ̀ bá gbàgbé àti ṣàlàyé àwọn àyà méjèèjì tọ́kángun àwọn àyà tí a kà ní ìbẹ̀rẹ̀ tẹ̀fsírì yìí lẹ́nì òun náà ni àyà 52 àti 53 àti ṣàlàyé tẹ̀fsírì rẹ̀ fún aníjókòó ti àná tí a sì lérò wípé gbogbo wa náà ni àgbọ́yé tẹ̀fsírì náà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbọ́ tòní yé dáadáa ó nílò pé kó so ẹ̀kọ́ tòní mọ́ ti àná kó lè bá yé dáadáa ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà bọ́lọ̀wọ́n bá bá kọ́ ẹni tí ń sọ̀rọ̀ tó bá kọ bí ó ti máa gbọ́rọ̀ kalẹ̀ àwọn part 2 ń gbà mí tí èèyàn bá máa bí ó ti gbọ́rọ̀ kalẹ̀ ẹni tó bá gbọ́ part ó ṣeé ṣe kó tó máa gbọ́ part 1 náà yìí látara part 2 bá bá fún ẹni tí ń sọ tó fún sọ bákan náà tuntun fẹ́ tí ń gbọ́ náà ní àgbòyé tó kún kẹ́kẹ́kẹ́ mọ́ wá ń bẹ ọlọ́run ọba ọba onímọ̀ jùlọ òun náà ni máa ń fi ọgbọ́n àti òye jíǹkí àwọn ẹrúsìn rẹ̀ àwa tá a fẹ́ gbé kalẹ̀ lẹ́yìn ọlọ́run ọba kọjẹ́ kárí gbé kalẹ̀ ẹ̀yin tẹ́ gbọ́ wa náà bẹ́ẹ̀ bá ti gbọ́ kó sì máa fi rán yín létí kó tó máa fi àwọn èèyàn tó ti lọ síwájú tẹ́ gbọ́ kó máa fi màyín látara rẹ̀ ọlọ́run ọba lágbára láti ṣe bẹ́ẹ̀ kódà lágbára láti ṣe jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́run kò sí bẹ́ẹ̀ fẹ́nu kọ̀ọ̀kan wa ní ẹ̀kọ́ tòní bí ní láì tààlà àyà 52 and 53 èyí tí agbéyẹ̀wò lánàá òun náà ni a máa ṣe àlàyé àwọn ọgbọ́n àti òye tí ń bẹ lára ìtumọ̀ àyà méjèèjì kó lè bá àjẹ́ sí wípé a kún àwọn ọgbọ́n ti àná àti àwọn òye tí a gbà lánàá a kún àwọn òye náà kí ọlọ́run bá kó ṣe ní ọ̀run fún wa. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. ọlọ́wọ́ bá sọ pé ànábì yusuf sọ pé dhalika liya'lama anni lam akhunhu bil ghaibi wa anna allaha la yahdi kaydal kha'inin dhalika liya'lama anni lam akhunhu bil ghaibi wa anna allaha la yahdi kaydal kha'inin ọlọ́run tó sọ pé ànábì Yusuf tún tẹ̀síwájú pé wà máa ubarri nafsi wà máa ubarri nafsi inna nafsa la'ammaratun bis-su'i illa ma rahima rabbi inna nafsa la'ammaratun bis-su'i إن ربي غفور رحيم إن ربي غفور رحيم ذلك ليعلم أني لم أكن بالغيب وأن الله لا يهدي كيد الخائنين وما النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم Then Yusuf said, I ask for this inquiry in order that he, Al-Aziz, may, not, may know that I betrayed him not in his absence. And verily, Allah guides not the plot of the betrayers, and I free not myself from the blame. Verily, the human self is inclined to evil, except when my Lord bestows his mercy upon, evil, upon whom he wills. Verily, my Lord is of forgiven most mercy. Amen. Then, Anabi <clears throat> Yusuf alayhi salatu wasalam, wọ́n fi áyà méjèèjì wọ́n fi ṣàlàyé irú ẹni tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó rí kọjá lánàá. Wípé èmi dáhùn wòyí, olódodo ènìyàn ni mí mi kì í ṣe oníjàmbá mi ò ṣe ní kóbokòbo mi ò ní ṣe ìdàlẹ̀ mi ò ní dàlẹ̀ fẹ́ni tó ṣe dáadáa fún mi bákan náà wọ́n tún jẹ́wọ́ ara wọn bí wọ́n ti jẹ́wọ́ ara wọn níwájú ẹ̀dẹ́ ènìyàn níbi àyà 52 yìí bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́wọ́ ara wọn níwájú olúwa tó dá wọn wípé wà máa ó bàrúrí onapsi mi ò tó fọ́ra mímọ́ ọlọ́run ìwọ ọlọ́run ọba nìkan lọ́ba tó lè fẹ́ nímọ̀ torí pé a mọ̀ yí pé ẹ̀mí tó fi sí wa lára yìí ẹ̀mí kẹ́mí lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí tí ń bẹ lára wa yìí yìí tí ò dá ní sábà máa pani láti pé kéèyàn ṣe ṣùgbọ́n wọ́n ọlọ́run àánú rẹ ní máa ń jẹ́ kí èèyàn já ẹ̀mí náà gbà lọ́wọ́ èṣù mo sì mọ̀ pé àánú rẹ ló lé mi bá tí mo fi rí ẹ̀mí ìrìn mi jágbà lọ́wọ́ ṣàìtàn tí kò fi jẹ́ kí n ṣe tí ò dá pẹ̀lú ìyàwó ọ̀gá mi mo tún wá gbà pé olúwa náà lọ́ba tó jẹ́ sí pé aláforíjì náà torí pé àwọn tó ṣe tí ò dá yìí àwọn obìnrin wọ̀nyí mo mọ̀ pé ìwọ ọlọ́run ọba aláforíjì náà ó lè foríjì wọn wọ́n náà sì ni ọba aláàánú tó lè ṣàánú wọn kọ bá mi ṣe àánú wọn sọ pé inna rabbi ghafurur rahim inna ká lọ mọ̀ pé tafsiru àyà méjèèjì ọ̀pọ̀ sí bí ọ̀nà mẹ́ta ṣùgbọ́n méjì ni mo mú wá kó lè bàjẹ́ sí pé máa rẹ̀ púpọ̀ fún wa ẹ̀kọ́ a sọ fún wa yí pé ọ̀rọ̀ méjèèjì ẹni tó sọ̀rọ̀ ànábì wa Yusuf alayhi salatu wassalam òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà radiyallahu ta'ala anhu tó fi máa wọn tabi'un àtàwọn àfáà tí wọ́n tún tẹ̀lé wọn lẹ́yìn òun náà وهذا ما نقله ابن جرير وابن أبي حاتم عن ابن عباس وإن عبد الله بن عباس وصبيك بين تصر لك ذلك ليعلم وعلى يوسف ننصر بهم ọwọ́n ń dìkìlẹ̀ fún ẹni tó wá bá nínú ẹ̀wọ̀n wípé ọmọ pé tí mo fi ní mi ò jáde lẹ́wọ̀n máa tí a ní kí n wá onáà ní pé mo fẹ́ fọ́ra mi mọ́ níwájú ọba wípé mi ṣo níjàmbé ènìyàn wọ́n ní ẹni tó àwọn tó sọ tẹ̀síìrù yìí Abdullahi bin Abbas ọjọ́ kan nù wọn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni mujahid àfá àgbà onítafsir àwọn náà sọpá tàbí ayyu ni wá wọ́n ni bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ náà ni gbogbo náà ma alhassan ibn albasri àwọn náà wọ́n ni táwọn náà wí náà nún bẹ́ẹ̀ náà ni kọ̀tádà bẹ́ẹ̀ náà ni suddi wọ́n ni tafsiru yẹn ló súnmọ́ jùlọ hmm nínú tafsiru yìí òun náà ni pé zalika li ya'lama anni lam akhunu bil ghaibi wọ́n lè ń tọ́ sọ̀rọ̀ yìí o qalathu imra'atul aziz wọ́n ní ìyàwó ọba lọ́sọ bẹ́ẹ̀ ẹ̀rí nǹkan ìyàwó ọba lọ́sọ pé zalika àwà túmọ̀ rẹ̀ fún akólè kí anábì Yusuf ó jáde kúrò lẹ́wọ̀n tó lóun ọ̀lọ́ tó ní ayá ẹlọ́bí ọba léèrè wọ́n tí lọ́bí ọba léèrè pé kókí sáwọn obìnrin ẹjọ́ kó bí wọ́n léèrè pé kí ló ṣẹlẹ̀ ìjọ́ kìíní àná tẹ́ fi gíra yín lọ́wọ́ wọ́n nígbà tí wọ́n wá dìkílé àtàn pé bẹ́ẹ̀ ni ó anábì súfè sálábòsí ó obìnrin náà jẹ́wọ́ pé a ah, lòún wá o wọn lóbìnrin náà wá sọ pé láàrínkàlẹ̀ àìlàmà á ní ìlàmà àkóníhùn wọ́n lọ́sọ̀ yí pé kẹ́ lè bá àmà ìdí tí mo fi jẹ́wọ́ yí pé èmi ni mo wá pé kọ́ wá bá mi sàṣepọ̀ òun náà ní pílẹ̀ àálàmà zaojí kọ́kọ́ mi ó lè bá àmà pé a ní èmi tẹ́ ń wò lámọ́ akọ́ ní obìnrin ni hmm. ó tún wá ń sọ ń síwájú pé wà á ń ọlọ́run tó wá fi ń dá lójú wípé ọlọ́run ọba kìí tọ́ ẹni tí bá ń sì jàǹbá kìí tọ́ wọn sọ́nà ò wípé àwọn òrí jàǹbá ṣe òun fẹ́ ṣe ni ṣùgbọ́n oníjàǹbá ìrẹ́ ọ̀nà lọ ìtumọ̀ ẹni pé òun fẹ́ sí jàǹbá nínú àwọn oníjàǹbá lóun wà níjọ náà lóòótọ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ kí olúwa yìí kìí gáì kìí sọ́pọ̀tì oníjàǹbá ní ọ̀jẹ̀ kún wọ́n ráyà àṣífún tó ń fẹ́ síkín tó ń fẹ́ àṣífún látọ̀rọ̀ ànábìwá Yusuf ààrẹ ìṣọ́ra olùgbọ́ ìmọ̀rọ̀kú ti yẹ bá ó tún wá ń tẹ̀ síwájú pé wọ́n lóbìnrin náà tó ń sọ ní gbangba wípé mi ò fọ́ra mi mọ́ o mi ò sọ pé mo lè fọ́ra mi mọ́ mo fẹ́ ṣe ṣùgbọ́n ọlọ́run ni ọ̀jẹ́ ó ṣe é ṣe wà máa ó bá wọ́n lọ́wọ́ tún tẹ̀síwájú pé ẹ̀mí òun ti ń bẹ lára àwọn ìyẹ̀mí burúkú ni àmàrọ̀tún lẹ́sọ wọ́n ní bó ti sọ́nà ní ọwá ní à tí kìí bá ṣe gbá àánú ọlọ́run tó léun bá àkọ̀jẹ́ jẹ́bẹ́ òun ọba ti ṣeṣe kú sí lọ ìlà ọwá parí ẹ̀ pé gbogbo tí mo ti ẹ̀wà ṣe náà tí mo dá Yusuf láàmú tí Eh, wọ́n ní tẹ̀síìrù kejì nù hmm. eh, tẹ̀síìrù mi náà tó wà ń bẹ̀ sùn ìtajà kádó bá ní náà eh, tábà wá gbọ́rọ̀ yẹ tọ́rọ̀ bá ti wá rí bá ní ọ̀rọ̀ yẹn ní tíyàn bá jẹ́ lẹ́kọ̀ọ́ ọgbọ́dọ̀ wo èwo ló sí kíni èwo ló dáa hmm. nítorí ìdí eléyìí tẹ̀síìrù tànà tá a tú fún èyí olùgbọ́ mi tó bá lọ gbọ́ dáadáa òun ló fẹsẹ̀ rinlẹ̀ jù hmm. tẹ́ni ta ní sọ̀rọ̀ bíbá ànábì Yusuf ní sọ̀rọ̀ kì í sí mọ̀rátùlà aziz ní sọ̀rọ̀ Eh, al ah. ah, hmm. àwọn ní tó wọ́n fi ṣe kíni tí ò fi lọ ẹni hmm. eh, tó bìnrin wà ń bí kankan tó fi àwọn pé dálíkà lè alámà á nílọ kí dálíkà rẹ̀ fẹ́ dálíkà hmm. tọ́ sí lẹ́nu torí pé kò sí ń bí kankan inú ọlá lọ́wà

wọ́n ní eh, obìnrin yìí sí jàǹbá tó bá yẹ kó bá sí jàǹbá lóòótọ́ tí wọ́n náà fẹ́nu kò lórí ẹ̀ ọ̀rọ̀ yóò sí kíni kọ̀tọ̀ sí lẹ́nu torí pọ́ sọ pé lámù àkóníhù délẹ̀ rẹ̀ ó ti ṣe kìyàánà olóhun ò sì jàǹbá nígbà tí ó sì nílé ó ti wá sí eh, irú ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ sí irú rẹ̀ lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta náà àwọn evidence táàfin mọ̀ pé tẹ̀síìrù ti àná ni ojúlówó ẹlẹ́ẹ̀kẹta yìí ni tó jù nínú ẹ̀rí ha kí ni nǹkan náà obìnrin tí a ń sọ̀rọ̀ rẹ̀ Zulaikha yìí káàfíra ní kèfèrí kìí ṣe mùsùlùmá kìí ṣe tọ́mọ ọlọ́run ìṣùlọ́mọ̀ tí ẹ̀ tí ẹ̀ tí ń bèṣù jẹ́ só ní ọ máa sọ orú ọ̀rọ̀ lọ́yọ̀ ẹ̀ẹ́n mo ló ti mọ Allah tí ó sọ sọ pé à ń nà lọ nígbà tí ọ̀wá mọ Allah yóò sì wá mọ sẹ́tì òun hmm. nínú ni pé láyá dí rẹ̀ fáwọn mo ló ti fẹ́ èèyàn bá ní ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ sí pé òun ó ní inna nafsa la amma aratun bi on illa ma rahima illa ma rahima rabbi ko yenu kif kifiri bi en tolorun ọba mi ba ṣàánú ni Olúwa rẹ̀ wululuwa rẹ̀ bo sa loluwa ti e mm. bo ni rabbi ti wa di rabbu rabbuha o se se bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ míì náà ti ń bẹnu ayà yẹn wọ́n náà tún wo ìparí ó tún ní inna rabbi ghafurur rahim ọ̀tọ̀ sí lẹ́nu torí bí ká kèfèrí ni náà wà ìbárọ́tún ẹnìkan ò lè sọrú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ń bẹ́nu áyà yìí kọ̀tọ̀ sí kèfèrí lẹ́nu pé kọ́ máa sọ́jà dì mọ́mìnì lọ́tọ̀ sí lẹ́nu ẹnìkan náà ti sin bẹ̀rẹ̀ àwọn mọ́mìnì والإيمان لم يكن قد دخل ذلك الحين أرض مصر. وما نبغى إيمان وتيسين لا مصر. آه، إسلام وسنة. إيمان وسنة ṣùgbọ́n wá ní yóò ti wá máa sọ irú ọ̀rọ̀ báyìí tẹ́ náà dáríkà ayé fàájì láti àti padà síbi tẹ̀fṣìrù tànàbáni hmm. ìgbé ànábì Yusuf àríṣọ́lá ṣùgbọ́n òun lọ sọ ọ̀rọ̀ jáde pé dáríkà lè yá alámá آمين لما قلت بالغيب وأن الله لا يهدي كيد الخائنين àwọn kíwú kan bẹ lábẹ́ ẹbẹ̀ yẹn tó jẹ́ sí pé bóyá eh, a lè lọ lérè fi ń bẹ̀ pé bóyá kásàǹfà ní mẹ́ bilghaibi بالغيب àwọn ní tí wọ́n ń bẹ̀ eh, eh, ni pé ń gbà tí ọkọ rẹ̀ sí nílé tí ọkọ obìnrin náà tí ó sì kí ni tí ó sì ní ànábì ọkọ obìnrin yóò sí nílé lẹ́yìn ìgbà náà láàmù tó wà ń bí ilẹ̀ alámà ní láàmù káì wọ́n ní láàmù táàmù pè ní láàmù káì àfáà hmm. ní ọmọ àmì ìtànsọ yẹn a láàmù káì ẹni tí ìta fi kí ń dé láàmù káì tó láàmù hmm. a ní láàmù oríṣiríṣi kò sí lí oríṣiríṣi inú yorùbá ìtẹ́ fi mọ̀ pé èdè tí kí ni èdè jòdè lọ ọba ti mọ èdè alukoran ọ̀pọ̀lọpọ̀ èdè kò di tó yìí fún láti mọ̀ láàmù káyí láàmù káyí wọ́n pè ní láàmù káyí láàmù yẹn mọ́ túmọ̀ sí ìgbà tí èèyàn sọ pé torí ìdí báyìí hmm. torí ìdí báyìí tí mo ṣe báyìí lè yá láàmù ti mẹ́bẹ̀ẹ́ ni wọ́n ní láàmù káyí ni ló fi jẹ́ sí pé vẹ́ẹ̀bù yẹn wọ́n fún ní nasibu ní parí hmm. Hmm, wọ́n fún ní lè yá alamu asìlò ẹni yá alamu ìpìlẹ̀ ẹni yá alamu hmm. mọ̀ ń gbà tí lè ti wọ́bẹ̀ ó ti di lè yá alama owó ẹbá ti rí láàmù káyí vẹ́ẹ̀bù mùdọ́rù ní ọmọ tẹ̀lé lẹ́yìn fẹ́ẹ̀bù mùrọ́rì tí a ń pè ní present tense ní ọmọ síkíní ní ọmọ tẹ̀lé tó bá ti wá tẹ̀lé lẹ́yìn vẹ́ẹ̀bù yẹn dọ́mọ̀tọ́ rọ́fùn tọ́gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àgbékù ń bẹ́ àwọn àgbé násùbù sí ibẹ̀ yóò wá di lè yá alama ah, lè yá alama ah, oríṣiríṣi àpèjú lè yá jílísà lìyẹ́zẹ̀hábà bá ní a ti máa pòye èdè kéwù yẹn náà wọ́n ní mansub wọ́n fún ní násìbù torí pé láàmù kai ọwọ̀lẹ̀ ti wàlìbá òfin ìfìlẹ̀bá ìbí wàlìbá ò wọ́n ní bá àtọ́wà ní bẹ̀m̀bẹ̀m tó sọ pé láàmù àkọ́nihù bìlẹ̀bá ìbí wọ́n ní bá òyìn ọ̀n túmọ̀ sí pé pé òun lam armihi pé òun ò sì jàǹbá kankan fún ọkùnrin náà ní ọ̀gá àwọn ènìyàn nígbà tí ó sì ní ilé a ti túmọ̀ fún alánà pé inú àwọn túmọ̀ tafsir tàǹtì lánà pé láàríkẹ̀lẹ̀ ya'lama anni lam akun bil ghaibi pé kí ọkọ kí ọ̀gá mi ó lè bá a mà wípé èmi ò sì jàǹbá pẹ̀lú ìyàwó ẹ̀ àtúmọ̀ fún alánà pé wọ́n máa ń pe ghaibu náà ní ìyàwó wọ́n sì ní ghaibu bíbá ìgbà mi ó lè jẹ́ sí pé ńgbà tí ò sí ní ilé tẹ̀síìrù kan náà nù àyíntọ́ wá túnmọ̀ pé bìlẹ̀ gáyébì pé a lè sọ pé lámà àkóní bìlẹ̀ gáyébì mi ò sì jàǹbá pẹ̀lú obìnrin rẹ̀ ní pé wọ́n lo gáyébù fún kí ni obìnrin obìnrin rẹ̀ ìyàwó ìyàwó ọba tí ń ṣe ọ̀gá ànábì wa Yusuf alayhi salatu wassalam bẹ́ẹ̀ náà ni tẹ́ bá wọnú àlọ́ Kùránì suratul Nisa ọlọ́mọba sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'd الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم والصالحات قانتات حافظات للغيب بما حفظ الله حافظات للغيب بما حفظ الله ó ti rí bá ní pé èyàn àyè máa ló yàwó pé àgbáyébù mi nìyàn ò ẹ̀gbáyébù ni pé ìwọ nìkan ló ní nǹkan ẹni tó bá ti rí nǹkan kan tó bá fẹ́ ṣe ṣàhádà lára rẹ̀ báyìí kọ́ yá wọn kú ní ìwọ nìkan náà ló ní kí ni gáyébù rẹ̀ wọ́n ní ara ẹ̀ náà ni pé gáyébù yìí obìnrin ilé ní sábà gbé jù hmm. ìpìlẹ̀ obìnrin tó bá fẹ́ ráyé rọrùn sí hmm. tó fẹ́ gbáyé rọrùn kìí sí tí máa rìn kiri tí ó máa jẹ káàkiri gbàǹjo kìíní kan ta ní ọ̀rà gbá tani ní ọ̀rà wo tóbìnrin bá ti ń rìn bá ń káàkiri ó ti ń jáde kúrò ní ìjẹ obìnrin nínú hmm. sẹ̀ríà torí gáyébù ní ń pè ní gáyébù ní ń tá a fi pamọ́ àwọn ah, yorùbá náà ní tàbá fipá máa ní síkíní ah, obìnrin tí bá ti rìn kiri kò sí ìbẹ̀ ma mm-hmm. ah, níwọ̀n bá bùkátà rẹ̀ tó bá ti lọ gbọ́ kó sì wọlé padà iná nìpínlẹ̀ rẹ̀ ló jẹ́ sí pé ẹ̀mí obìnrin àgbọ́dọ̀ gbé gbóná nínú bọ́lọ̀hún ti dóbìnrin ọlọ́run ọ̀fẹ́ mi wọn gbóná àwọn ọkùnrin lẹ̀mí wá mm. eh, tẹ́mi ọkùnrin bá fi lè gbóná tóbìnrin bá ṣe rú wàhálà tẹ́mi ọkùnrin fi gbóná obìnrin yẹn ó jóná tiẹ̀ ẹ̀ pé àwọn ọlọ́mọ yóò bẹ̀rẹ̀ tó ti jóná dá torí pé ó ti gbẹ̀mí ara ìgbóná bíi tọkùnrin ẹ̀ pé àmà lo gáíbù fún kí obìnrin wallahu ta'ala wọ́n ní wà tààrífù fi ibi al-ghaibi wọ́n ní alifu àti lam tó wà ń bí al-ghaibi yẹn tààrífù jìn ah, wọ́n ní jínsì ni wa anna Allaha la yahdi kayda al-kha'inin wa anna Allaha la wọ́n ní wáwù yẹn wáwù tó tẹ̀lé wà ánà wọ́n ló fi sí wọ́n fi ọ̀rọ̀ yẹn tẹ̀lé in tó síwájú pé tó sọ pé lè yá alámà á ní lámà àkọ́ ní ó bèèrè wọ́n ní wọ́n fi sí wáwù yẹn wọ́n fi sí àtfù ní àtfù nínú èdè ní èdè alukur'an òun náà ni ká sọ pé àti ẹ̀ẹ́dọ́n hmm. eh, bá ní eh, eh, waliyullahi àti mahmud hmm. àti táà fi síun wọ́n pè ní wáwulẹ̀ aláàtù bí ó ti wáwú àti ti èdè Yorùbá kò ní iṣẹ́ kankan tí ó ṣe pẹ̀lú tó mú wá lẹ́yìn bàbá

àbí lọ́ba bínú bí àọ́bù kọ̀ mi jẹ́ tí ọba sọ fún ọkọ̀ kọ̀ mi jẹ́ kò sí nìkan kò sí náhù nù mm-hmm. náhù ní ìmọ̀ pé gírámà wọn fẹ́ fi mọ́ inú èdè tí ó ní wọ́n á lọ wo wáhù tá bá ní atfù tá bá ní àti lásán àti òun lásán iṣẹ́ tí ń ṣe lára ọ̀rọ̀ pọ̀ mm. nínú èdè Al-Qur'an Karim ń tí ọba ṣáájú àti àti ń tọ́ tẹ̀lé àti ń tọ́ tẹ̀lé àti òun ọgbọ́dọ̀ jọ ń tọ́ ṣáájú àti nínú àmì tá a fi ṣe lórí mm títí àti ntọ́tẹ̀lé ntí àti tẹ̀lé lẹ́yìn tó bá lè jẹ́ sí pé hu lọ́gbà gbogbo ntọ́ wà lẹ́yìn àti náà hu náà lọ́gbọ́lọ́gbà nípa rẹ̀ ilé ohun fáwọn tó bá kí ẹni tí ó sì kí náà mo rò pé bí mo ti ń gbé kárẹ̀ nìyọ́ ti máa آه، آياتي على قوتني وأن الله لا يهدي كيد الخائنين وأن الله لا يهدي كيد الخائنين أجابي أتاوى من في وآية تبجو نعم آية تبجو نصرة الأنفال آية 58 الله الله تقول وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء وإما تخافن من قوم خيانة من قوم خيانة فننبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين ìdúró ti jọ náà ni pé inna Allaha la yuhibbul kha'inin inna Allaha la yuhibbul kha'inin bákanáà sọ́lọ́tù zumar ayà kẹta ọlọ́wọ́ bá tún sọ wípé àríkí iná láhà láyá dínà lọ́wọ́ ń bẹ̀nà sọ́lọ́tù zumar ayà kẹta ọlọ́wọ́ bá sọ wípé والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب جايه الله لا يهدي من هو كاذب كفار ان الله لا يهدي من هو كاذب كفار اقول ان بايات لنا هيا لك وما ابرئ نفسي وما أن السلام مارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم بلون بدنك ọdá wa ló sáká yí pé ọlọ́run ọba yìí sí ní lẹ́fù kaná gbogbo ń tọ́lọ́run ọba dá ó wọn lọ ní ti dídára wọ́n jùra wọn lọ níta ìdára náà wọ́n burú jùra wọn lọ

nínú àwọn nǹkan bí sọ́lọ́wọ́n bá dá náà lẹ́nu bẹ́ẹ̀ mi ṣe dá bẹ́ẹ̀ náà lẹ́mí ọ̀dá ẹ̀mí tí ọ̀dá wọ́n tún wá wà ní lẹ́fù tó fi wọ́ọ̀sì jura wọn lọ ẹ̀mí tó dá àwọn náà rí lẹ́fù wọn sí lẹ́fù kan náà ìdí nìyẹn tó fi jẹ́ sí pé áyà ẹ̀mí ni áyà tó ń pín ẹ̀mí wípé bẹ́ẹ̀ mi ṣe rí rèé o ẹ̀mí mi a máa yọ kọ́lọ̀ mẹ́fà lójúmọ́ lára ẹ̀dá kan náà ló sì wà ó lè yọ kọ́lọ̀ kan nìkan bíi six o'clock tó wá di bíi eight ti pa ọ̀dà Eh, tó bá tún ti bí 12 ti pàwọ̀dà àwọn ilé bí 2 ti mú mi ó ti mí fi jẹ́ sí pé ẹ̀mí ìyá nílò ká máa tọ́jú ẹ̀ gbogbo eh, ti máa tọ́jú ẹ̀ gbogbo gbà padà bọ̀ sí oko ṣètọ́n padà ló fi jẹ́ sí pé áyà ìyáyà ti ń sọ̀rọ̀ ẹ̀mí ni ìyẹn ló fi jẹ́ sí pé wàhíyà tàkìlíyàtò wà tẹ́zìkíyà. wọ́n ní àwọn sọ fún èèyàn pé mi ò tó ẹ̀mí ara mi fọ̀ torí pé ọwọ́ rẹ̀ gùn débi ẹ̀mí mi òǹgà náà wà ọ̀ lè rí o lè rí ọkàn wà o àfẹnitọ́ bá pé náà ṣùgbọ́n

ọmọ ìyá mi tó ń gbọ́ mi máa sọ̀rọ̀ ẹ̀ńdà fọlọ́wọ́n ọba ni mm. máa ju pàjẹ́ ìṣẹ̀lẹ̀ pé ọlọ́wọ́ ni ọba ń tọ́jú ẹ̀mí tó bá ti ṣe báyìí ọ̀ntara ẹ̀jẹ̀ mm. kò sí tó lè tọ́jú ẹ̀mí rẹ̀ ju Allah náà lọ náà lọ́mọ ibi tí ẹ̀mí yẹn wà tó lọ ibi tẹ́mi rẹ̀ ṣeré lọ mm. torí pé apá rẹ̀ ọ̀ka tẹ́mi rẹ̀ gangan tí jáde ò lè sùn a ò lè sùn ló jẹ́ pé inú àwọn ọ̀rọ̀ ni Eh, ẹ̀mí tí ń jẹ́ kiri ńgbà tó sùn ọmọ eh, ọba ó ó ti lọ gbá ọ̀làwó ẹlòmí ó pé òun wà nílé òun ti lọ mọ́kà nígbà tí ó bà jíbà yóò bá lórí bẹ́ẹ̀dì ọ̀bà rẹ̀ ah, mọ́kà eh, bẹ́ẹ̀ ọ̀làlà pé ah, òun wà nínú ọlá òun ti kọ́lé ńlá kan gbé bẹ́ẹ̀ nígbà tí ó bà jí ọ̀rọ̀ ẹ̀mí àti sọ ní àwọn àyè míì tí kò jẹ mọ́ àárín ṣùgbọ́n ní tókí torí àkókò wa a túmọ̀ àyà yìí gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣàlàyé pé inna an-nafsa la'ammaratun bis-su' wọ́n ní túnmọ̀ la'ammaratun bis-su' bihaythu innaha ma'ilatun bit-tab'i ila ash-shahawat bihaythu innaha ma'ilatun bit-tab'i ila ash wọ́n ní tẹ́ máa bí ọlẹ́rẹ̀ pé ẹni tọ́lọ ń dá kí lọ fẹ́ràn tí ọ̀bà lẹ́nì kankan máa tọ́jú ẹ̀ máa tún ṣe pé gbáwájú gbẹ̀yìn lọ́tún lọ́sọ́sì tí wọ́n bẹ̀rẹ̀ pé kí lẹ̀mí fẹ́ gan ẹ sọ fún wọn pé ẹ̀mí fẹ́ràn ìgbádùn ẹ̀mí ọmọ èdè ènìyàn fẹ́ràn kí ni ó fẹ́ràn ah, fàájì sẹ́mi bá ti rí fàájì yọ fàmọ́ ìpìlẹ̀ ẹ̀mí ọmọ ènìyàn nìyẹn tí wọ́n bá bí ọlẹ́dẹ̀ bá ń sọ báwọn pé ẹ̀mí fẹ́ràn ni eh, tẹ́mi bá tẹ́lẹ̀ bá ti fẹ́ràn fàájì yóò fẹ́ràn ayọ̀pọ̀rọ̀ táwọn Yorùbá ń pè láyọ̀pọ̀rọ̀ ni pé yóò kọjá àlá rẹ̀ ẹ̀mí fẹ́ràn fàájì gbogbo ẹ̀mí tá a bá bléèrè nínú kọ́ ẹbí ọpa ó nínú kọ́ jẹun ìwú lọ́fẹ́ ẹ̀mí ọ̀sán ah kó wọ́n jẹun ni o ok nínú kọ́ mú gààrí nínú kọ́ jíúnjẹ tó dáa kí ni ó rí fún ọ oúnjẹ tó dáa ni ẹ̀yìn náà má ilà tó ń bè tọ́bọ̀ rí kọ́ máa ṣe fàájì náà lẹ̀mí fẹ́ràn jù lọ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé tọ́rọ̀ bá ti wá rí bá ní àfikà ya gbá ẹ̀mí yẹn mú ká lọ wá nǹkan tá a fi máa tọ́jú ẹ̀ ló fi jẹ́ sí pé wà nùfúsù àṣìkáàlùn fi sifatiha. wà nùfúsù àṣìkáàlùn fi sifatiha. ẹ lọ́ọ́ máa pé ẹ̀mí táwọn ní oríṣiríṣi ẹ̀gbẹ́ ni wọ́n ní oríṣiríṣi kọ́lọ̀ ni wọ́n ní nínú àwọn ìròyìn wọn nínú Al-Qur'an Karim nínú àwọn ìròyìn tá a fi máa ròyìn wọn ó náà ní an-nafsul manhiyatu 'anil hawa ẹ̀mí tó jẹ́ sí pé a máa sọ wọn pé káì káì káì tá a máa lù kó ń bẹ̀ má ṣe ta ló lu ẹ̀mí ẹ̀rí nínú ìwọ̀n tó ń gbọ́ mi hmm. tọ́wọ́ bá ti ìbádé bẹ̀rùn ó ti dẹni ọlọ́run dáadáa hmm. ìyá máa ń ní ẹ̀mí ìyá ara yẹn pàṣà kì í sí pàṣà físíkà ráyìn pàṣà iman hmm. tó tí ẹ ń tọ́lẹ̀ mí ń kápá láti máa fi kíni láti máa discipline rẹ̀ pé ọ̀nì gbọ́ mi nígbà fún ẹ̀ ìwé ẹ̀mí bá ẹnikẹ́ni fàmọ́fà alàdáyàlìkà yurja lahul janna ẹnikẹ́ni tó bá tọ́jú ẹ̀mí rẹ̀ báhùn ẹ máa sọ fún pé insha Allah àlìjẹ́nà lọ́rọ̀ rẹ̀ ọjà sípàdé torí pé ẹ̀míhun aburú ní ìpìlẹ̀ pé máa fẹ́ ṣe tí wọ́n bá wá jẹ́ nìkan tó lè discipline ẹ̀mí ara rẹ̀ àà fọkànbalẹ̀ Suratul Nazi'at àyà 40 àti 41 ọlọ́run bá níbo ni ọba já ẹ̀mí kanu ìròyìn kanu ìpé ẹ̀mí aburú ni ẹ̀mí fẹ́ máa ń ṣe ṣùgbọ́n tó ọba ilé sọ́pọ̀ ǹtànkà fún káì má ṣe má ṣe má ṣe má ṣe tí ọ̀dà ah, eléyìí ẹ̀mí tó jẹ́ sí pé ọ̀ràn yẹn nìkan ní ṣe nìyẹn o ṣùgbọ́n àjẹkọ́ sí haram nínú pé wà ní hanafsa àánì ah, tó ń kọ́ fún pé láàrin gbà mi ò sí mi ò ní gbà ọ láyé rẹ̀ irú ẹni bá nínú ẹ̀ sọ fún pé ẹ̀mí rẹ̀ ń bo ní ọ̀padà sí fa iná alìjánà ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì náà ni anafsul muzaka ẹ̀mí tó jẹ́ sí pé ó tún kọjá lẹ́fùtà kọ̀kọ́ hmm. tẹ̀mùtà alákọ̀ọ́kọ́ ni ó àbí ó sì ń jìnà sí haram hmm. ẹ̀mí rẹ̀ fẹ́ sí haram wà náà nafsa anil hawa ọwá ń kọ̀ fẹ́mi pé hmm. ò ní sí mi nígbà fún ó discipline ara rẹ̀ ó nà ń pàtàkì irú ẹni báyìí tí ẹ̀ náà dáa ṣùgbọ́n tó jẹ́ ọ̀gá rẹ̀ ọ̀nà nìyí nafsul muzakka ẹ̀mí tó jẹ́ sí pé nígbà tí ó fi nígbà tí ó sọ̀rọ̀ ẹ̀yàn tán tó jìnà sí àárọ̀ ọ̀mù tán wọ́n tó wá ń ṣe kíní wọ́n tó wá ń ṣe intí sọ̀rọ̀ ẹ̀yàn ní nǹkan tó lọ́wọ́ bá yọ́nu sí ولعلها أعلى لعلها أعلى مرتبة من النفس المنهية عن الهوى بمعنى أنها زادت بعد ترك المعاصي فهي أرجاها أرجى من الأولى ونداج لك قلنا mo lè rí ẹwà suratu àyà keje títí dé àyà kẹwàá ọ̀rọ̀ ọba sọ pé wà nafsin wa ma sawwaha wa nafsin wa ma sawwaha fa'alhamaha ha wa ayé ti dàpọ̀ mbẹ́ ni àwọn ẹni ń rùn wá máa sawwaha ọlọ́ni mo fi ẹ̀mí tí mo dá àti bí mo ṣe ṣe ẹ̀mí dọ́gbandọ́gba mo fi búra فالهمها فجورها ẹ̀mí gbọ́n pọ̀ ẹ̀mí ma sáìdì méjèèjì lẹ̀mí ma ẹ̀mí ma burú ẹ̀mí náà sì ma kíni ọmọ ń dáa wọ́n wá nígbà tó bá ti wá rí bá ń ní qad aflaha man zakkaha qad aflaha man zakkaha wọ́n lẹ́nikẹ́ni tó bá ti fọ ẹ̀mí rẹ̀ mọ́ ó ti jèrè ìyẹn là ẹ̀mí tá a fọ̀ mọ́ ìrí rẹ̀ kọjá ti kọ́ yọ́ tó ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀mí o náà ni ẹ̀mí tó jẹ́ sí pé o náà ni tó wà níbi ayá yìí ayá tó parí wàkọ́dé kọ́ọ́bà mọ́rún dàṣáhá ẹ̀mí tó tó lára hmm. ẹ̀mí sí máa sọ fún alẹ́ẹ̀kan ọlọ́run ní ha máa ha fojú rọ̀ ha wọ́ta kọwà méjèèjì lẹ̀mí ma ọmọ ń tọ́ ọmọ tí ọ̀dá hmm. èyí da ń tàbá jẹ́ kọ́ máa ṣe ń tọ́dà àjẹ́kó débi ní tí ọ̀dà eléyìí tí ẹ̀ òun ti ẹ̀wọ̀n ọ̀fọ́ mọ́ ní tí ọ̀dà ní ṣe náà pé ẹ̀mí almudannasa annafsu almudannasa ẹ̀mí tí ń dọ̀tí òun náà nàmbà 3 hmm. òun wá ní àyà kẹwàá tó lọ́nà wà kọ́lé kọ́ọ̀bà máa ń dásà ha yọ máa bí ọ lè lè pé ńbó ní ọ̀rọ̀ ilé ọjà sí iná hmm. ọ̀kọ̀ torí pé káàbà ló wí hmm. ẹni tí ó wà lìjẹ́ náà afúláhà ẹni tí ó sọ́ọ̀tì kí ni ó kọ́ rẹ̀ káàbà ọ̀kọ́ tí káàbà máa ń dàsáhà ẹni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ilé ohun àárẹ̀ sì gidi dára hmm. torí ó sì tọ́lọ́hùn ó sì jìnà sí nǹkan tí èso ń pàṣẹ fún ẹ̀mí ara rẹ̀ ọkọ̀bẹ̀ ah, láti ayéran atẹ́zìkìá ẹ̀mí mutmainna yìí ọfẹ́ ju anafsil mozaka lọ sàǹpà sọ pé nafsil mozaka oná lè tó jẹ́ sí pé eh, ó tún dáa ju wàhámà mọ̀lẹ́kọ́fà mọ̀kọ́mà rọ́bì ó tún dáa ju lẹ́nu lọ. Eh, anafsul mutmainna ẹ̀mí tó kàn ẹ́ balẹ̀ tányányán tó tún ní tààrà balẹ̀ tó ti ní confidence wà fún Ah, lẹ́yìn ìgbà tó ti gba dáadáa tó sì ti jìnà sí tí ọ̀dá òun náà ni suratul fajiri àyà 27 tí ilé tá ti ọ̀rọ̀ bá sọ pé yá ayyatuhan nafsul mutma'inna yá ayyatuhan nafsul mutma'inna ẹ̀rí ó kọ̀ tí a ń pè nù ọlọ́run gan pè pé yá ayyatuhan nafsul mutma'inna yá ayyatuhan nafsul mutma'inna Eh, pípè tọ́lọ́ ń pe gan ìpè àpọ́nlé ni ọlọ́run tó ní anafsu ẹ̀ẹ̀ni eh, eh, ó tún fún ní alif àti lam ó tún wá ròyìn ẹ̀ pé alimutuma inna ya ayyatuha an-nafsul mutma'inna ẹ̀yìn tẹ́ ìsọmọ yín mutuma inna ọkàn yín ga púpọ̀ o wáwọn hmm. èèyàn ní ìsìn wọ́n ti wá gba àrìkan gba wèrè wọ́n ti gba àṣà ìyàbú mutuma inna ó mú mutuma inna mùtùmáyínà ti wá pọ̀ dáadáa nìsín mùtùmáyínà ṣùgbọ́n àléébù bẹ ní pé láwùjọ àwọn èèpè dáadáa mútí náà ń pè mútìmáyínà hmm, kí ni ìtumọ̀ mútìmáyínà àbí kò nítumọ̀ mọ́tọ̀ mọ́tọ̀ inú àǹkan tó sọ̀rọ̀ gbé jù ní èdè Yorùbá ni pọ̀ mọ́tùmáyínà ẹni tó wá dáa ká máa sọ ọmọ ní mọ́tùmáyínà bí tó wọ́n ní ìtumọ̀ mọ́tùmáyínà ni pé ń tọ́fọ́ kan balẹ̀ bóyá ń sàgbọ́kàn lé pé ọlọ́run fọ́kàn rẹ̀ ọ́ balẹ̀ ní àbí sọmọ wọn ní mọ́tòmá iná ya ayyatu ha nafsul mọ́tòmá nafsul mọ́tòmá iná ẹ̀rìn ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ẹ̀mí tọ́kàn ẹ̀ balẹ̀ ó lè tó sí dáadáa jùlọ wọ́n ní ìgbà tó lọ́wọ́ bá wá ń ròyìn ẹ̀mí náà lọ wá ní ẹrùjì àwọn máa lọ tààrà sòsí máa lọ tààrà sòsí òní kọsẹ̀ ìtumọ̀ rẹ̀ ìrìjì ayin ìtumọ̀ ẹni pé òní kọsẹ̀ bọ́ ẹlòmí ọmọ rẹ̀ máa kọsẹ̀ wọ́n ní ẹni tí ìrìn ọba ti máa yí kọsẹ̀ náà ni ṣùgbọ́n tó bá ti ní fọkànbalẹ̀ confidence yóò wà lórí bí orin yóò fa kọrin ní ọlọ́ni ríjì ìrìn máa lọ padà padà padà máa lọ sọ́dọ̀ ìlà rọ̀bí wọ́n tó ròyìn ẹ̀ pé kò tó máa jẹ́ rọ́ọ́díyà ó tó máa jẹ́ màrùdíyà mo lọ síbi àkíkọ ẹnìkan tó bímọ ọwọ́ asọmọ rẹ̀ ní mútúmọ̀ nínà máa sọ fún pé tọ́nà bá tún fún olóbìnrin ẹlẹ́ẹ̀kejì tó sọ náà ní rọ́bíyà wọ́n tún fún olóbìnrin ẹlẹ́ẹ̀kẹta tún sọ ní marubíyà ó ní àgbogbo ah, wọn lẹ́nu ah, hmm. ní àwọn orí pé náà bẹ́ńbì nínà pẹ̀lú rọ́bíyà ròyìn pẹ̀lú marubíyà rọ́bíyà náà ń táwọn èèyàn sọ dáadáa mútúmọ̀ yìí náà ṣẹ̀ṣẹ̀ dé ní láwọn tàwọn ìyá wa tàtijọ́ a máa gbọ́ rọ́ọ̀bì a sì máa gbọ́ mọ̀rùbíyà àwọn èèyàn wà fún ìpínlẹ̀ rálì àtú tàbí mọ́rílì mọ̀rùbíyà ní sọ di mọ́rílì ṣùgbọ́n mútúmọ̀ yìí náà yìí ò sí gbà kan ṣùgbọ́n ó kọ ìgbàlódé ló ń pè ní mútúmọ̀ yìí náà àpí ọ̀dá ẹ̀yìn tẹ́ ń sọ ẹ̀yìn máa ṣùgbọ́n pé wọ́n mọ̀ ń bú ó kọ wà yẹn ti ń gbọ́ wà ń jẹ́ so ẹni tá à ń sọ náà ni wípé ó kọ tuntun ni mọ́tòmá yìí nà yẹn mm. tí kò sí ní àtijọ́ mm. nísìnyí ni ọ̀sẹ̀sẹ̀ dé rọ́bíyà ní ń bẹ àti mọ̀rọ̀bíyà ọlọ́run ní erujì ọ̀yìn ìlà rabbiki radiyatan mọ̀rọ̀bíyà ارجعي إلى ربك راضية مرضية ارجعي إلى ربك راضية مرضية wọ́n ní máa lọ máa lọ máa lọ sòsí ọgbọ́dọ̀ fẹ́sẹ̀ kọ́ ọmọ ọmọ ọlọ́lá ni ọ́ oníyì ni ọ́ máa yan fanda ìtumọ̀ rọ́bíyà ni pé máa yan fanda màrùbíyà bí ọ bá wọ ni ọ tẹ̀ bí ọ bá wọ ni ọ dúró sí fàdíkùlì fi ìbádìí fàdíkùlì fi ìbádìí ọya jọyìn jọyìn jọyìn àwọn irúsìn tán dá àwọn tó dá jùlọ àwọn first class ìbádìí ọlọ́nsàpìtì àwọn ìbádìí sọ́dọ̀ ara rẹ̀ kálìbà mọ̀ pé àwọn ìbádìí eléyìí kìí ṣe ìbádìí jarajara hmm. ọlọ́ni fàdíkùlì fi ìbádìí ọwá pín síbẹ̀ o aláwọn onímọ̀ gan tí a tún pín ẹ̀mí tí alára ayàta kàyí wọ́n ní ẹ̀mí mẹ́ta ní bẹ̀m̀bẹ̀m annafsul mutuma inna annafsul rọ́bíyà annafsul marudíyà ṣùgbọ́n ní ìdíkíyàn kí èsì bẹ̀rẹ̀ aláyí ẹni tí ń jẹ́ mutuma inna ìgangan náà ló ní kíni rọ́bíyà àti náà lẹ́yìn ìgbà náà nínú àwọn ẹ̀mí tí ń bẹ nínú alùkùrán ilẹ̀ karùn-ún òun náà nafsul lawama nafsul lawama alọ́sọ́tò kìyàmà ayà kejì ọlọ́wọ́ bá sọ pé wà láàrúkọ sí mú bí nafsul lawama tí ó túnmọ̀ lawama látara lọ́wọ́mù èébú hmm. lawama ẹ̀mí tó jẹ́ sí pé amúnisìfọ̀ hmm. àwọn ẹ̀mí amúnisìfọ̀ hmm. ẹlẹ́ẹ̀bú ẹ̀sùn ní máa bú yàn àbíyàn lèyàn máa bù hmm. òun ní máa kúdọ̀ tí ìbú bá yàn hmm. yálà níwájú ọlọ́run subhanahu wa ta'ala àbí níwájú àwọn èdè ènìyàn hmm. ẹ̀mí kan yóò jẹ́ kí èèyàn ọmọ mi wà tí wọ́n bá ń sá ní kékeré yóò sá máa jalè yóò máa ti pàlàpàlà kí ní ń dà láàmú nafsu kínú làwámù nafsu làwámù tọ́sọ́ dẹ ní yẹ̀yẹ́ kí ni tọ́ wá lọ jí báyìí náà ní tí ò ní láàrin ní ọ lọ jí ẹ̀rọ ah, ah, àwọn ah, ó ti jẹun mo tún fún ẹ lówó mo tún wá ń jí nǹkan tí ó ti pé kò wúlò fún ọ tó owó tó jẹ fi lè ra wà lápò rẹ ẹ wà máa wádìí pé kí ṣe kínní ẹ ànímọ̀ díẹ̀ eh, nafsu lawama àwọn ẹ̀mí tí kó dọ̀tí bá ní náà nù ọlọ́wọ́ bá ní wàhálà kò sí mu bí nafsi lawama. wàhálà wọ́n tún túmọ̀ rẹ̀ sí pé làwámà ẹ̀mí tó jẹ́ sí pé òun yìí gbàgbàkúgbà hmm. tí èèyàn bá ti fẹ́ ṣe tí ọ̀dà abẹ́ yóò sì máa búyàn yẹ́ máa búyàn nafsu làwámà torí pọ́lá wọn bá sọ pé wala uqsimu bin nafsi làwámà wala uqsimu bin ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ẹ̀mí tí jẹ́ ìparí onáàrin àmárọ̀ tó bìí èyí tí pani láti ẹgbẹ́ kí a burú ní sáà máa pa láti ẹgbẹ́ kí èyàn sí kìí jẹ́ èyàn sí ń tọ́ dà kama huwa huna òun lọ́fẹ́ ìdábẹ̀ ní pó léwu jù náà àwọn ẹ̀mí tá ti ń kàbọ̀ láta kọ́lọ̀nkọ́ láwà kó mbẹ̀ wọn náà ni àyà inna ni na لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم nípa yáyà yóò ní inna rabbi ghafurur rahim olúwa mi ọba aláforíjìn ó sì máa ń àwọn rẹ̀ wọ́n ní gbogbo nǹkan tí ẹ̀mí mi bá tó ṣe láìdá bákan náà yóò yóò dáàbò bò mí kó kí n má bàa ti máa ṣe nǹkan tẹ́mi bá ń pa mí láti ẹbí kí n ṣe tí ọ̀dà táànú ọlọ́run bá bá ti kò lórí ènìyàn èèyàn ní ṣe tí ọ̀dà ìyẹn ló fi jẹ́ sí pé ìparí ayà yẹn wọ́n parí ẹ̀ pé inna rabbi ghafurur rahim tó bá kíyèsí dáadáa tí wọ́n bá ní kí ní máa gbà ẹ̀mí ènìyàn là tí máa gbà á lẹ̀ kúrò níbi kó saburú wọ́n ní rahmatu rabbi ló fi tó ń bẹ̀rẹ̀ pé la'ammaratun bis-su'i illa ma rahima rabbi إن النفس لأمارة àwọn láàfẹ́ ń tọ́lọ́wọ́ bá bá sọ ráhmà rẹ̀ kalẹ̀ sí ní òní jẹ́ pé ẹ̀mí wọn máa darí ẹ̀ síbi tí ọ̀dá náà tí wọ́n parí ẹ̀ pé ìwọ ọlọ́run ọba ìwọ lọ́ba aláforíjìn rọ̀híìmù ala ni ọ́ tó bá ti fún mi ní rahma rẹ̀ ajẹ́ sí pé ẹ̀mí àmárá tó ni kò ní jẹ gàba lé mi lórí ẹ̀wọ́n hmm. ah, ní túmọ̀ rẹ̀ ní ló fi jẹ́ pé ó parí ẹ̀ pẹ̀lú ń tọ́ bá mu hmm. ọ wá ní gbogbo nti mo ti wá tiẹ̀ ṣe láì dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí bá tiẹ̀ ń ṣe èṣe sí mi lọ́wọ́ tí mò ń ṣe láì dáa tẹ́mì mi ń pa mí ń tẹ̀lé ń wọlọ́ba aláforíjìn Ghafur hmm. ah, inna rabbi inna rabbi rahim bí jọ ní parí 41 tọ́jú ayà yìí ọlọ́run bá sọ pé wa qala rukabu fiha wa qala rukabu fiha bismillahi majriha wa mursaha fún kéèkì ń gbọ́ wa إن ربي لغفور رحيم إن ربي لغفور رحيم إن ربي لغفور رحيم إن ربي لغفور رحيم وما أبرئ نفسي وما فلما هم بالسوء إلا ما رحم ربي إن ربي غفور